له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 ẹjọ pàtàkì púpọ̀ ni islam ti wá ó pàkíyèsí àwọn èèyàn lọ sí di pé kóníkàlùkù oníṣẹ́ lápá kóníkàlùkù ó sì mójútó sẹ́ rẹ̀ iṣẹ́ téèyàn máa ń ṣe ó ti mú yàn kúrò lábẹ́ fún kàyàn lábùkù ó ti mú yàn kúrò lábẹ́ fún fòtítẹ́ńbẹ́lú èèyàn nítorí pé iṣẹ́ bá àti ẹ̀kéré ju bẹ́ẹ̀ lọ kò bá yẹ pẹrẹ jọjọ nǹkan alápọ̀nlé ni lójú gbogbo àwọn nílàkàyè ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa nírú ọjọ́ ọdún àbáyé ọlọ́wọ́n pàkíyèsí wa ìdá abá ti parí sọlẹ́ ẹnu tẹ́ láti lọ sí mẹ́tíláṣí láti lọ sí sọlẹ́ tó dùn mọ́ àná dábàá tí wọ́n á parí sọlá tó jùmọ̀ à oníkálukọ́ padà sẹ́nu sẹ́rẹ̀. kò sáyè lábẹ́ òfin ọlọ́run láti pé kọ́ atẹ́ni sí mọ́sálásí kọ́ fẹ̀yìn lélẹ̀ kọ́ ọmọ gbàgbé lọ. lè má dá nítorí pé mọ́sálásí kò ní rọ́jò góòlù kò sì ní rọ́jò sílvà. ńgbà tó ti rí pé sọ́mọ́kì rọ́jò búrẹ́dì báwo ló ti fẹ́ wá rọ́jò wúrà tàbí fàdákà fún ọ. oníkálukú gbọ́dọ̀ mójútó sẹ́rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ lé dáwà ní فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون ọlọ́run ìjọba ti parí sọlẹ́ẹ̀tì ẹ̀fọ́ká lórí ilẹ̀ oníkálukú ọgbà bíi sẹ́ńsì rẹ lọ ẹ máa wá nínú àdúrà ọlọ́run ẹ sì máa tẹ̀rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ẹ lè bá sórí rẹ rẹ ló ti jẹ́ kíláàsì òfin ọlọ́run òní fi ọjọ́ jùmọ̀ kọ́ wa tún kálẹ̀ kó ní gbà bíi lọ wàá mójútó sẹ́ ní gbogbo ojoojúmọ́ ayé wàá sì jẹ́ ní tuntun fọ́ bọ́ọ̀lù ọba dúró yàtọ̀ sí pé mójútó sẹ́ rẹ wà bọ́lọ̀ dúró torí mímójútó sẹ́ lásán òpin kálà mímójútó sẹ́ lásán òpin kárí ṣe àyàfi tọ́lọ̀ ń bá tó wá ṣe kò ń gẹ́. torí ẹ̀ ìsìláàmù tí wàá nìyẹn kálukú bọ́lọ̀ ní sẹ́ lápá ọgbọ́dọ̀ máa fi dígbò lẹ̀ káàkiri ọgbọ́dọ̀ máa fẹsẹ̀ rálẹ̀ káàkiri ó sì gbọ́dọ̀ sọ́ra rẹ di ọmọ oríta tí ò ní níṣẹ́ àyàfi kọ́ máa ṣèrégbè àti ìranù ìsìláàmù ti wá o oníṣẹ́ kó sì mójútó sẹ́ẹ̀rẹ́ má fi sẹ́ẹ̀rẹ́ láre má fi sẹ́ẹ̀rẹ́ falẹ̀ iṣẹ́ tó bá yẹ kó ṣe lónìí má dàá tó dọ̀la nítorí kọ́mọ́bàdì pé gbogbo ọmọ wa kọ̀ yọ pọ̀ jọjọ níwájú rẹ tó wà ní ilé sèmá Islam oníkóníkàlùkù kọ́ mọ́tútù fẹ́rẹ̀ ọdún mẹ́sẹ̀ rẹ kò sì bọ́ lọ́wọ́ bá dúró lópin ìgbà tó bá ti pé sẹ́tò ń segè ṣe ń tọ́lọ̀ wọn bá ti lé wọ̀. bí sẹ́ni ti ń sọ sí kọ́ ò sí rí sẹ́sẹ̀ bí sẹ́ni tó ti kó sílé sẹ́sẹ́ kọ́ ò sí rí sẹ́dálẹ̀ bí ìtẹ́ni tó ṣe wípé ó ń ta gbogbo ó sì rí sẹ́sẹ̀ bí ìtẹ́ni tó ṣe kó lè ló ń jà ó rí sẹ́sẹ̀ bí ìtẹ́ni tó ṣe kó fẹ́wọ́fẹ́wọ́ ni rẹ́pòrápò ni ó sì rí sẹ́sẹ̀ iṣẹ́ òun náà ní kò ṣiṣẹ́ eléyìí kìí ṣe haram tí ọ̀tá kó tí ọ̀tá kó tà nàbì Muhammad sallallahu alayhi wa kí sani ti sisi aláwo kọ́ ó ti rí sẹ́sẹ̀ alágbègbà ó rí sẹ́sẹ̀ iṣẹ́ òun náà ní nǹkan tó ṣe wípé kò fọnà kankan takotọ́ lọ kò sì fọnà kankan takotọ́ anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ilẹ̀ bá ti má bí bá jáde bọ́ síta ẹ̀rí kóníkálukọ́ máa sáré àti tètè lọ́sẹ̀nu tẹ̀lé torí di sẹ́ni là á mani lọ́lẹ̀ ẹ̀ríkì lẹ́nu tó oníkálukú oníkálukú gbárí mọ́tẹ́ rẹ̀ ẹni rẹ̀ nìkan nídìí sẹ́ rẹ̀ kọ́ máa tọ́wọ́ ẹ̀kẹ́ ẹni rẹ̀ nìkan nídìí sẹ́ rẹ̀ kọ́ máa pàtó gbogbo oníkálukú yóò máa gbìyànjú láti jẹ́ ipe òun ò fi mẹ́lẹ́ òun ò fi ti dé òun òun ò sì fi àyílákàtì wọn ò fi bàtà rò ń jẹ lásìkò tó lẹ ńlá pàpà lórí ibùsùn tiẹ̀ tó ńlá pàpà lórí ẹni ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ní sẹsẹ láti mọ́sálásí látúbà wọn parí látúbà báyìí ó ti gbá máa ń kan kún rẹ ẹlòmíì ti dé mẹ́lì àníyé ẹlòmíì ó ti rìn kìlómítà tẹ́gbẹ́ òǹkà rẹ̀ ti ga jọjọ lórí bí wọ́n wá bí ó ṣe dáa ọ̀lẹ́ wa sùn ananú kalẹ̀ ń falala ọ̀dájú pé gbàtẹ́bí bá sọ̀ kalẹ̀ wọ́n ní ọ̀pá ọ̀dájú pípé ńgbàtí rírà rẹ̀ bá dé wọ́n lọ́ ra rè yàtọ̀ sẹ́ni tó ṣe wípé ọkọ̀ tó mẹ́sẹ̀ rẹ̀ kò fi rárẹ̀ ó mójútó sẹ́ rẹ̀ kò fi falẹ̀ lábẹ́ òfin ọlọ́wọ́ bá islam wa dako kéèyàn máa wá sí agbè kéèyàn máa tẹ́wọ́ sáwọn èèyàn ìgbé ẹfún mi àbí bàbí àlà ẹ ṣàánú mi ẹ má wọ mìíràn ẹ má jẹ ń dáwọ́ yìí padà lóko ẹ fi nǹkan kan ló ń ṣe bára lóko tó ń ṣe islam dako ẹ rí i pé àwọn ẹni tó ń ṣe bára yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wa arísẹ́mẹ́sì bá bọ̀ lẹ́ni wa atọkùnrin àtobìnrin wa nítorí pé nǹkan kan sí wọn wọn gbádùn dáadáa ẹsẹ̀ wọn já kedere nírìn bẹ́ẹ̀ ló ti wọ́n ríran kedere ọlọ́run ò sì fi nǹkan kan sí wọn lọ́wọ́ ṣùgbọ́n bí sí nǹkan ti sí wọn lọ́kàn torí pé ọkàn tó bá ti kú ikú bára ni gbogbo ẹnikẹ́ni tọkàn rẹ bá ti kú kò ní bá ti ṣiṣẹ́ sára tiẹ̀ yọ máa gbẹ bí ká fún mi ká fún mi ká fún mi náà ni ìsìláàmù ti wá kọ fárámà o kọ fárámà káwọn èèyàn yọ ń bára káwọn èèyàn yọ alágbe bóyá bára tó fojú hàn àbí bára àdọ́gbọ́n ṣe ìsìláàmù ọ̀fárámà gbogbo ẹ̀ torí di eléyìí kọjúmọ́sẹ̀ rẹ ni o ẹ sì rí i pé gbogbo èèyàn ìdìde oníkálukú nínú gbèsè ayé kálukú lọ́wọ́ àtẹ̀kọ̀kọ́ yìí láyé ẹ̀ èsì rí tó fi pàtẹ́ rẹ kí ló dé tó fi mójútó tẹ̀ rẹ tó wá jẹ́ pé bára ló kù tó máa jẹ ọ̀sọ́nà bára Islam ọ̀farama àṣírí rẹ̀ tú báyìí rẹ islam ọ̀bára má bára wọn náà má àbùkù wà nù bára ẹtẹ ti pọ̀ mbẹ gan jọjọ nítorí pé kí ni láàrin owó tó rí gbà tó ti ké gbogbo yìí rẹ dànù torí ẹ kí ni láàrin owó náà tọ́fẹ́ ẹnu yọ pátá lè ti ọlá kótó ní kí ti tẹ̀ ọ lọ́wọ́ kí ni owó náà tó ti kó lè gbérí gbà o lè gbérí gbà o sì tó bẹ́ẹ̀ tọ́fọwọ́ rẹ sókè ẹni tó fọ ìsàlẹ̀ nísàlẹ̀ lọ́wọ́ oníbàárà gbé bẹ́ẹ̀ lànà bá Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-yadu al-ulya khayrun min al sufla ọwọ́ tó wà lókè ó lò ní ọwọ́ tó wà ńlẹ̀ òkè lọ́wọ́ afúnni gbé ìsàlẹ̀ nísàlẹ̀. lọ́wọ́ olùtẹ́wọ́gbà ẹni wà ẹni kó náà pera rẹ̀ ní atẹ́wọ́gbà tí wọ́n bá tẹ ọwọ́ ìsàlẹ̀ ní ọwà ò lè tẹ́wọ́ kó kó wà lókè tí kò ọtí ọwà lókè ló wù ọ ní wà tóbi pé àwọn náà tún máa fira wọn abẹ́ bá ti ń tàta pínṣẹ̀ wọ́n lọ wọ́n jẹ́ àjèrè ọlọ́wọ́ gun alérè ọlọ́jà àárí ọlọ́jà àrọ́jà tà kí lẹ́ ń tà irú lẹ́ ń tà ní àbíyọ̀ ọlọ́jà pawó kẹ́ ẹ pawó lórí kíni torí ẹ iṣẹ́ bá rè ṣiṣẹ́ o ìsìláàmù ọ̀farama lọ́ngbọ́n yẹn ìsìláàmù ọ̀farama. أو علينا حديث النبي محمد صلى الله عليه وآله وسلم الذي أبو عبد الله الزبير بن العوام رضي الله عنه أبدا طبع ولا زر النبي محمد صلى الله عليه وآله وسلم قال النبي وآله لأن يأخذ أحدكم لأن يأخذ أحدكم أحب له ثم يأتي الجبل فيأتي بحزمة من حطب على ظهره فيبيعها فيكف الله بها وجهه خير له من أن يسأل الناس أعطوه أو منعوه رواه البخاري النبي صلى الله عليه وآله وسلم oníkàní كان yín kó gbé àwọn okùn rẹ̀ rù kọ́ wa ó wá jẹ́ pé ó rí ẹrù kì í ó rí kójọ kó wá gbé ẹrù kì í kọ́kàn sẹ́yìn ó ti bẹ́ẹ̀ kó fi gbé wọnú ìlú kó nìkan tara rẹ̀ kó fi sọ omi ojú rẹ̀ kí iyì rẹ̀ ọmọ dànù ó fún tẹ́wọ́ èèyàn lọ o báyà wọn tiẹ̀ fún àbí wọn ní fún olóore fún ọdún kọ́ tẹ́wọ́ táwọn èèyàn lọ abẹ́rẹ́ nǹkan gbogbo ẹni tó rí tó máa kí tó gbó lọ sẹ́gi wọ́n máa kí ọ ní fi ẹ̀ káàárọ̀ ẹni lọ sẹ́nu sẹ́yìn ọlọ́wọ́ bó kù kí wá sí gbòǹgẹ́ yìí bẹ́ẹ̀ ni pé sẹ́ni náà lọ sí yẹn yàtọ̀ sẹ́ni tó wá gbégbá bára lọ́wọ́ tó wá ṣé ni àbí kúlíkúlí tí a fi ní ọlọ́run jọ owó ti kí ni gánà ìsìláàmù ní kọ́ wa lẹ́kọ̀ọ́ yẹn ó ní kọ́ lọ kọ́ máa ó lóore fún ọdún kọ́ tẹ́wọ́ táwọn èèyàn lọ. ànábì ní kọ́ lẹ́kọ̀ọ́ yìí ó wá sọ pé fún ètùkú nítorí pé ọba àfọ́jú àbọ̀ ọba àyárọ̀ àbọ̀ ọba àti ẹ̀yà dẹ́tẹ̀ ló fi wá lọ ra gbabara bára báwọn afọ́jú wà láyé ànábi sallallahu alaihi wasallam àwọn afọ́jú yìí àwọn òsè lọ ra gba lórí dẹ́kun arínú wa Abdullahi ibn Ummi maktoum tánàbí sallallahu afọ́jú ni wọ́n ti ti ṣe gómìnà lórí Madina èyàn tó bá gbọ́ àwọn ti gbà gẹ́gẹ́ báwọn èèyàn ti wá ti rí láwùjọ lónìí pé gbogbo ẹjọ́ lọ́n bá ti tó bá ti yà lábẹ́rùn lálẹ́ ibùkọ́ bá ti lè bá kò sí sẹ́mi tó lè ṣe máláyé ju bára lọ tó bá gbé bẹ́ẹ̀ làwọn náà rí ṣé ọ̀rọ̀ wọn wà á dá débi kí wọ́n fapọ́ tó ṣe gómìnà. torí di eléyìí báyìí kákìyèsí lọ́wọ́ àyàn láàyò wà wá ní níṣẹ́ kàdú bára lọ tọ́ bọ́lá gan táyé òde òní àwọn bára yẹn gan àwọn ní categories làwọn gan ìpele ìpele ọbẹ̀ nínú wa àwọn oníbàárà tó ẹgbẹ́ àdúgbò àwọn mẹ̀kúnnù làwọn ná ó ti bẹ́ẹ̀ nínú wa àwọn oníbàárà tó ẹgbẹ́ àdúgbò àwọn olówó làwọn ná wọn bẹ nu oníbàárà tó yẹ kí tó bá fún ten naira yọ lẹ mọ yín amọ̀sibọ́sí five naira ẹ kàn àbùkù oníbàárà ń bẹ tó nípa fifty naira lọ́wọ́ yín ẹ ṣe fi ta búrẹ́dì kódà tàwùsà ti Yorùbá ni wọ́n ti wọ́n ti dẹ ẹnu lẹ̀ fẹ́ fún tètè ten naira ten naira ń fi sa yín tó fi ten naira lé o lọ́wọ́ tí wọ́n jẹ ọ́ lówó ni tẹbi ó kéré jù ebó ń sànù rẹ ni ebó ń sànù rẹ ní ọ̀pọ̀ dọ́lọ̀ sọ ni máa alẹ́ mọ́tìní nàmi sẹ́bi ọlọ́run ló ń wọ̀fà yìí bá wílẹ̀ fún yín lórí ẹni tó bá ti dáadáa sí yín tífẹ́tì náírà yẹn wọ́n lè ti fọ́nmọ́ lu ọ̀pá ń bò mí tẹ́ náírà tó lè mú lórí gbà nìkan fọ́nmọ́ ti ọ̀lù nílùú tó yẹ pé ọmọ jí gàrí lórí àtẹ̀wọ́n lù pa ṣe náà wọ́n ti kọ́ fifty naira tó yín mú wọ́n lè ṣe lọ́ọ́ ti sẹ́ oko dunro làgbẹ̀dẹ jẹ́ kọ́kọ́dà ẹ sì máa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn abára yan àti fáin bára ẹlòmíràn múra dẹ́dẹ́dẹ́ yóò jáde lé yóò wọ bùbá àti sọ́rọ̀ rẹ̀ yóò tún dé fìlà bọ̀bì yóò máa tọ̀ lójúlé lójúlé níbo làwọn ẹni tó rí jáde yàtọ̀ sí pápó wà nùlù yọ máa lọ bá wọn yọ máa kúnlẹ̀ sódòdó mùnáfìkì gbogbo ètò òfin kúnlẹ̀ àdánù bọ́jẹ́sẹ̀ kọ̀ńdọ́kítọ̀ ló ṣe ọmọ yìí tó mú wálé ó ń ra yọ máa gbé bàbá ẹran lọ́wọ́ lọ́kọ̀ọ́kọ́ fi gbà kan parọ́ mọ́ bàbá àtìyá rẹ̀ ó lè pe àwọn ló fẹ́ ránjẹ fún olóúnjẹ ó lè parọ́ mọ́ máa tìyàwó rẹ̀ kó ní wọ́n dá wọn dúró lọ́sibítù lórí irọ́ lórí báyà wọ́n jẹ fóònù lówó. wọ́n tó tó ń da tó báyìí tó múra tó túmọ̀ pé làlá dé sórí tó wá yọ kápẹ́lú rẹ náà ló túmọ̀ ṣe bára subhanallah tó bá yọ wọ́n ti bá wọn rọ ọmọlúwàbí wọn màá aláìlérò ó ti fi gbogbo yí ó ti fi ṣe bára lọ yọ ọmọ yọ kan gbé kan lọ́wọ́ tún fà kan yọmọ wa pẹtọ ọmọkúnlé ọmọkúnà ẹ̀yin wa náà tún gbogbo ẹràn wa lọwọ níta fi kọ àwọn ọmọ yìí là ń wà bẹ́ẹ̀ ni wọ́n bẹ ní gbogbo àwọn títí wa ńláńlá nàìjíríà bẹ ní gbogbo àwọn wa ńláńlá nàìjíríà àwọn ọmọ yẹn rẹ máa lọ yọmọ ni san lórí yọmọ nígbà táwọn bá ti orílẹ̀-èdè yìí báyìí ọlọ́ọ̀lọ́ máa fi táà gbéra wa lọ. nígbà tí ìwọ tọ́wá lọ yọ ọlọ́mọ torí ká fi ṣe bára ó dà gẹ́gẹ́ bí ọkọ̀ tí wọ́n rẹ́ pété bá orí èmi fẹ́ máa fi kérò lù wọ́n á àwọn ọmọ kalẹ̀ wọ́n tún ti tírẹ̀nì àwọn ọmọ náà lórí ẹkún òkú wọ́n lè fi kọ́ ma bí wọ́n fẹ́yìn lílẹ̀ kọ́ ma kọ́sá ma kọ́ ma kọ́ wókè báyìí pé ọwọ́ ọjà o ọwọ́ ọjà o ọwọ́ ọjà o kúrọ́mọ fún ọlọ́ bẹ́ẹ̀ ni nàìjíríà bára yìí náà ni tọ́lọ̀ ló ní ká ṣe bára ẹlẹ́dàá wọ̀ wa pẹ̀lú ilé ọlọ́ra tó ti àwọn èèyàn wà tí wọn nílẹ̀ tó bá jẹ́ pé wọ́n bá fẹ́ ṣiṣẹ́ oko dídá wọ́n ṣiṣẹ́ láti yọ ńlẹ̀ dáko títí dìgbà kan dábàá pé èkúkúrú wúra lẹ́nu nánà ti sọ pé oko dùn ro làgbẹ̀dẹ ń wọ́n wàhálà ọbẹ̀ tó ti náà wọ́n wá wọ́n tún máa máa wọ́n de ibi apá wọ́n de papọ̀ méjì ká ọwọ́ wàá kú kanko báyìí ńgbà wàá kú kanko wọ́n wàá ibi sọ́nsọ́ ọ̀gbọ̀n wọ́n wá rí pé gbogbo ti gé gbogbo ti gé gbogbo ti bẹ́ẹ̀ ní maka maka làtìrì àwọn ọmọ nàìjíríà nàìjíríà ìgbà tí àwọn ọlọ́pàá ń tí gbogbo àwọn ọlọ́wọ́ kùtì àti ẹ̀fẹ́ máa bọ́lọ̀ sí ẹ̀ tí wọ́n á ti ti gbogbo wọn tọwọ́ wọn wá rí báyìí. àbá lọ́ba ti ìgbẹ́ bá ń tú ẹ bá ń tú ẹ bá ń tú kele rere sá dáadáa. a àti ẹ máa mà sọ ọwọ́ ara yá ọmọ èèyàn pẹ̀lú àdánwò bọ́lọ̀ ń bá wa ní kúńbọ̀ yẹn kùn kọ́wọ́ yóò ti bẹ̀. yàrá abẹ́rẹ́ lápẹ̀ sàánù mi jẹ́mọ́ ọkàn ní dọ́lọ̀ wo ni subhanallah wọ́n máa ká ẹsẹ̀ kò. tí wọ́n lọ ẹsẹ̀ pé ẹwọ bọ́lọ̀ ṣe tẹsẹ̀ mi tọ́lọ̀ ń ṣe bẹ̀. ìbá ti rí ìtọ́wọ́ tírẹ̀nì náà láti ọwọ́ àtijú bí ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ràn gbogbo lọ́wọ́ àbá ńgbà tó tó ni kó ju ọmọ yà tó fẹ́ fúnra rẹ̀ nu kó kúkú yà máa bára kà torí ìsìláàmù ọ̀farama bára ọ̀farama lọ sí iṣẹ́ iṣẹ́ yẹn ọba kéré ọlọ́wọ́ fà gbàkà jù tó bá yẹ kó gbogbo wa náà lẹ́nu wa bá kú bẹ́ẹ̀ ẹ gbogbo wa náà ẹ lò wọ́n ń da rọ́bà gbogbo kálukú náà ní ọgbẹ́ bàbára tó ṣùgbọ́n oníkálukú mọ̀ ìpín iṣẹ́ ibẹ̀ làpọ́lé wà bẹ́ẹ̀ni kan máa ń fojú di ọ́ látàrí ní ẹ̀rẹ̀kẹ́ eh, bíkìlìyà lásán eh, kápẹ́tà lásán àbọ̀ká ah, lásán oní ọ̀gbádùn nǹkan jàlá tí kò máa wá jalè ní. sẹ́ni kan ọ̀bá rí ọ́n di sẹ́rẹ̀ tọ́tọ́ kọ́kàn lé onítọ̀ ọ̀gbádùn. ọ̀ máa jalè ọ̀ sàmúlùmálà èsì babaláwo kí wọn lẹ́nu káfẹ́ fojú di ọtí lẹ́nu sẹ́rẹ̀ nítọ́kẹ̀ yẹ kálukú ní ọlọ́wọ́ bọ̀ fàlùbáràkà ti sẹ́rẹ̀ torí di eléyìí báyìí ọ̀dọ̀ wa wa kò ní kálukú ọkọ jùmọ̀tẹ́ rẹ̀ fáwọn ti jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ fáwọn lè ti kún fún wa kún fún wa kún fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àtẹni tí ń ṣe báárà sàǹsàn àtẹni ń dọ́gbọ́n ṣe báárà sáǹpẹ̀ ní fáìn báárà ẹ̀rí pé ètò kan báárà fáwọn owó jẹ ni torí pé tó àgbà yín nìsín tó ní ara mi lọ́wọ́ pẹ̀lú débi jẹun ẹ̀yin fúnra ara yín sì mà pété nìkan bá jókòó tẹ fẹ́ jẹun one hundred and fifty naira yí oyin tẹ́rántẹ́rán ẹ wá mú two hundred ẹ wá fún sẹ́mi kó ń jẹ lónìí fẹ́ jẹ two hundred pẹ̀lú òkú ọlọ́run bẹ́ẹ̀ bá ti lọ ta ìlọ ẹni tí tó ń bọ̀ lẹ́yìn yóò tún ní one hundred and fifty jẹun. Ah! ìwọ nìkan two hundred ni wọ́n ti fún ọ ní ìsìnkú lọ́fẹ̀jẹ̀ mo lọ́fẹ̀jẹ̀ ẹni tó fún ọ lówó kan one fifty yóò yóò sì jẹ ara pẹ̀lú ẹ̀ ó wá fún ọ two hundred o tún wá ní kẹlòmí o tún fún ọ kẹlòmí o tún fún ọ ní tó fi jẹun ìwọ gẹ́gẹ́ bí o ń kún ẹni ẹ̀yin náà sáláì mà ipò ti irọ́ ni yéé sọwọ́ tí o fi jẹun wà òun ti sọ di sẹ́ǹsì kò ní sẹ́ǹsì ti sẹ́mẹ́láyé ẹ̀ ju bára lọ Islam ò ti fara mọ́.

gbogbo ẹran ojú rẹ ló ti di tọrọ bára rẹ tó àrò pété lò lè dé àdánù ńgbà tí ẹni tí ń ṣe bára tí ń sọ fún ọ pé kẹ́ ẹ ti gbé lọ àbẹ́ ti gbé lọ àwọn aṣọ pé àtẹ̀tẹ̀ ń poni kódà kan àtẹ̀tẹ̀ kó five hundred bags ni ẹ̀yin wá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ̀mọ̀ fẹ́ẹ̀ ń tètè tó ń sọ five hundred bags kí ni ṣé ìgbé adìẹ àbí kí ni àtìmẹ́ǹtì ni ọ̀fẹ́ ra tírélà àtìmẹ́ǹtì tírélà àtìmẹ́ǹtì six hundred bags wọn aláwọn ṣẹ̀ṣẹ̀ kó five hundred baht ni ìwọ bàbá tó ń fún yàn bá làkàn tó ọra tọ́ méjì mẹ́sìlì láyé òun sì ní kí wọ́n máa kó lọ odidi tírélà mẹ́sì nídìí bára yìí ṣé islam wà fà islam ọ̀faramọ́ bára ojú yọ islam ọ̀faramọ́ bára wọ́n á jẹ́ pé gbogbo mọ́sálásí kálukọ́ àmọ́ á gbé fáin bára ẹ̀ àti àmọ́ wọn á sọ̀rọ̀ bára mọ́sálásí ọlọ́run sọ pé dábàá ti parí sọ láti dákúta tó bá ń gbé bára wa ń bẹ sẹ́wọ̀n kọ́lọ́ gbé bá parí sọ́lá ẹ̀ máa bára ọlọ́ni ẹ̀ tó káká ló kọ́ gba bí tẹ́ lọ ẹ̀ máa wá bẹ lọ kọ́lọ́ wọn bá ń sọ̀rọ̀ báríkà ti tẹ̀ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn kan ju àwọn kan lọ sílẹ̀ ayé ti wà gbogbo wọlé dọ́gba torí ayé òní ti gbé tá a bá dọ́gba níní ní àlè dọ́gba láì ní àlè dọ́gba àwọn kan ju àwọn kan lọ náà sábàtì wàá mà bá wọn oníkàlùkù kó jẹ́ kí tòun ọjọ́ lójú má jẹ́ ní sọ́yẹ́ pé ọ̀wọ́ abara rẹ̀ jẹ́ ọmọ asọ́pọ̀ ọmọ bàbá ń bára ọmọ àyà bára ọlọ́mọdé torí ẹ̀ nínú àdéhùn mi anabi Muhammad sallallahu alayhi wa tún sọ gẹ́gẹ́ bí àdéhùn tó síwájú mi eléyìí wà látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam. لأن يحتفظ أحدكم حكمة على ظهره خير له من أن يسأل أحدا فيعطيه أو يمنعه متفق عليه النبي صلى الله عليه وآله وسلم ولكان كان على من سجد وسمع الرواد فما ما هو في واجه قل له لكم تقدر فكلا بني كلام قل له لكم تقدر وسني كلام

àwọn àmọ asọ̀rọ̀ àwọn adẹni tí ẹni àbùkù asọ̀rọ̀ àwọn adẹni ẹni tó yẹ pé ọsọ̀rọ̀ rẹ̀ dẹni ẹ̀jẹ̀ anabi fún alákòjúwe anabi dawud alayhi salam abu hurayra tó gbé àdéhùn mi jáde wọn anabi sallallahu alayhi salam sọ pé gánà dawud alayhi salam la ya'kulu illa min 'amali yadihi rawahu al-bukhari dawud alayhi salam kì í kankan ẹ̀ àbí nínú tí ọwọ́ inú tí ọwọ́ rẹ̀ ló ti tẹ̀. Torí àwọn àfojúsọ́dọ̀ ẹnìkan pé yóò fún ọ yóò fún ọ yóò fún ọ. Gbajúmọ̀ tẹ́ ẹ ọwọ́ wọn bá kékeré tó ń bá ikọ́ lọ́bọ̀ balùwárìkà sí kí lẹ́nu kan fẹ́ fún ọ tó tọ̀. Kí lẹ́ni náà ní ogún lòṣì. Torí pé nígbà míì náà bára tẹ́nu mi ṣe léṣe pé bára kó gbé gbádá ní. Gbé bára pé àfikílágbá tó fún mi ní. Wọ́n á lọ máa kan tẹ́nu ọ̀nà tiẹ̀. Ọ̀nà àmàlí wọn yóò máa ṣítọ́ ọ̀nà ọmọ wò wọn yọ ọmọ pòṣe lórí kíni gẹ́gẹ́ bí ètò ìpọ́pọ̀lọpọ̀ ń ṣe lẹ́nu ọ̀nà àwọn olóṣèlú yẹn wọ́n lọ gán sẹ́nu ọ̀nà wọn ni ọ̀nà ọmọ wa wò wọn pé àwọn èèyàn àwọn èèyàn dájúdájú bó wọn ti jẹ́ dájúdájú kí wọ́n fi dájú wọn lọ. àmọ́ àwọn náà ni àwọn ló fira wọn ló fira wọn fábù àwọn ló fira wọn fábù tó bá fira rẹ fábù kí lóun fẹ́ sọ kó ń dájú ọ lọ nítorí kó ń kọ́ wà lórí àga bábà lóbi wá jẹ́ kó da zọ́ lọ àgàbà bàbá nìkan máa ti ń dìde ẹlòmí òjòkó mbẹ ipò yín fẹ́ sọ fẹ́ lómi lọla torí ẹ̀ bọ́lọ̀ ń dúró kọ́tùmọ́tẹ́ tiẹ́ sí èló náà òpin rẹ̀ wọn gbé mẹ́tíìnì ọ̀ràn tí wọ́n dì gbé wàhálà fún ọ ọmọ rẹ ìtọ́ba ló ń fún ọ náà kó o tó bẹ́ẹ̀ tó ní lẹ́kọ́tù òtó bẹ́ẹ̀ tó ní sọ pé donate by òtó bẹ́ẹ̀ tó ní sọ pé nù ràn lọ́wọ́ sí fún pátí lágbájá sí ni tọ́ba tó wá yọ wọ́n tó wá mọ̀ para àwọn tó gba bára ni ọ́ tọ́ba tó bẹ̀ wọ́n lọ yọ plate number rẹ̀ kó mẹ́ kọ́ yóò kọ́ rẹ̀ kó mẹ́ kọ́ rà mú. tọ́ba jẹ́ pé wọ́n lọ fowó rẹ̀ ra mẹ́sìnì sẹ́ni kan sọ pọ̀ lé kọ̀ọ̀kan ó kọjá tọ́ba tó wọ́n lọ fowó rẹ̀ ra mọ́tò àbọ̀tí ẹ̀ lọ gbà á láwìn wọ́n sanwó rẹ̀ díẹ̀díẹ̀ sẹ́ni kan sọ pọ̀ lẹ́kìnní kan. gbàtọ́ ọ̀ gbogbo eléyìí náà ara fáin bára ni ẹrẹ lómi kò ní wá tó bá wà láàyè láti ti aago mẹ́rin àbọ̀ ní ìlọ lórí olóṣèlú mi pé kò wọn lè bá rí wọn. lẹ̀kùn ọlọ́run ti ń tẹ́lẹ̀ wọ́n ní ọwọ́lé ọwọ́lé àwọn àwọn alẹ́kùn léèyàn àwọn wá wọ́n látòkè wọ́n ti dá mi gbóná omi yìí báyìí àwọn fẹ́ẹ́ fi yọ omi gàrí tó lé ní wọ́n dá sí ọlórí tó yóò kù ibi ó pè bí bára pè mí dé nì tí pàpọ̀ ẹ̀ bá kú adúpẹ́ fọlọ́n kóníkàlùkọ́ gbà fọlọ́n nítorí wọn bó ṣe fún yóò ṣe náà fi ra wọlé wọn sọ̀rọ̀ rẹ ló ń bára ìsìláàmù ọ̀bára náà kọjú mẹ́tẹ́ òṣìṣẹ́ tó kéré ẹ̀rẹ́ lómi ní sí i èkánná lórí nígbà wo èèyàn rí tó fi kọ́lé ó sì kọ́lé alárin ẹlòmíì tẹ rí yẹn bàtà nígbà wo èèyàn fọ ṣú tó bá ti débi tí ẹtì fẹ́ travel yẹn á ah, bàtà yín lọ sí àbí ẹsẹ̀sẹ̀ dé ẹjẹ́ ká níbi airport yọmọ bá ń ṣáì rẹ̀ yọmọ bá ń ṣáì rẹ̀ wàlá ìtẹ́ bá rí lẹ́tẹ́ lómi kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti kàkà yìí tẹ́ ń halẹ̀ ẹ̀kọ́rú ẹ̀ bàtà yín ti báwọn èèyàn kọ́ tó téèyàn bá ti kọjú mẹ́tẹ́ rẹ̀ tọ́lọ́ bá ti bọ́ palibáńkà jọ sórí rẹ̀ torí lè lé ẹja kọjú mẹ́tẹ́ wa jàmá ẹja kọjú mẹ́tẹ́ wa orí ẹ àwọn ẹsẹ náà wà lórí tìrìtì táwa náà lè ṣe kakọjú mẹsẹ wa ẹsìnkú tó ọmọ wa fi di gbolẹ ẹsìnkú tó yẹn bá ti jókòó tí ọba ti sẹ kàn bára náà lọ kàn bára ìwọ náà mọ orí ti kàn nù kọ ọra gbá àbí kọ ọmọ ra gbá bára náà lọ ọmọ ẹsẹ náà lẹsẹ rí i pé bọ́ọ̀ bá ti bára ọmọ jalè ìdí inú tó lè ti pọ̀ kó lè pọ̀ bàjẹ́ ní gbogbo orí níbi nàìjíríà yóò lé ó lé ó lé ó lé ó lé náà. oníkálukú tí ọba ti fẹ́ ṣiṣẹ́ tí o sì bára yọ jalè yọ jalè tọ nígbà tó bá di pọ̀ ń jalè gbọ́dọ̀ ọmọ tí ọ parí sí gbọ́dọ̀ ọmọ tí ó parí ó lè mẹ́rin rẹ lọ ó tuntun ní bọ́ lọ́dọ̀ ní bọ́ lọ́dọ̀ lọ́dọ̀ èèyàn kan ọ̀rọ̀ ọmú bẹ rọ ọmọ fi wọ́n èyí dàbò tẹ́kí ní òjò rẹ lọ wọ́n dàbò bá kú kú èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti dènà sí gbogbo ní ọ̀dà tẹ̀ ń bá ti ń ṣiṣẹ́ tẹ̀ sì jẹ́ni tí ó jẹ́ pé ń wu ẹni tó jù lọ èèyàn ò ní tẹ̀ lọ́rùn èèyàn ò ní tẹ̀ lọ́rùn tẹ̀ lébùrà lè yẹn ṣe gbogbo ojoojúmọ́ tó bá ti lọ bá wọn ti tẹ̀ lébùrà ó kéré jù wàá mú eight hundred naira lọ́lé bí ẹni tí ń bá wọn pọn mí bí dáńtí ń kọ́lé eight hundred wàá mú lọ́lé. so ìyẹn wọn jẹ baálé ilé ó níyàwó ọlọ́mọ ìyá sì ń jẹ wọn tó ṣé ó fi ìyàwó àtọmọ rẹ̀ lẹ bẹbí bọ́ọ̀lù ọ̀rọ̀ agbábára wọ́n á lọ dún gáràjì àwọn àgbọ̀ pé lọ́ọ́rí kẹ́ ẹni tẹ́ fún òní máa fi tẹ́ ẹ lọ ẹ ní kàtí ẹ tó wọlé òní fún mi títí tí lè su bómi máa ń dé sani bàbá ẹjọ́ lọ pọ̀ mí bàbá ẹjọ́ lọ pọ̀ mí bàbá ẹjọ́ lọ pọ̀ mí bàbá ẹ̀ńdá fara pọ̀ ẹjọ́ lọ pọ̀ mí ọ̀dà kò burú ẹjẹ́ sinmi díẹ̀ ní ọmọ mi nígbà tí lè ba wọ́n pè é two hundred rẹ̀ lé ọlọ́ wàláì ó ní ìfọ̀ ó rí i pé ó rí iná dáadáa kò sì sí tó fi ṣe tí ò ní dùn lẹ́nu rẹ̀ tí ò dùn lẹ́nu ìyàwó àtọ̀mọ̀ rẹ̀ àpẹẹlẹ tọ́ba wa lè ṣe kújọ́ mẹ́wàá èèlò eight thousand naira tó o bá rí fún hundred days lélo eighty thousand naira níjọ lówó fi kójọ sàmá èèyàn lò wọ́n fẹ́ ṣiṣẹ́ owó náà ló ń wá ọ dájú tó o bá ti rí owó gbọ̀nà tó ọ̀pọ̀ alọ́nà tí o tó fi jẹ́ pé ńgbà tí èèyàn bá ti fẹ́ owó haram yóò máa wá bí kọjá ní kò máa pé ṣe ẹni tó mọ́gun owó dáadáa tó gbówó dáadáa ẹni tó ń jókòó tó wọn níṣẹ́ wọ́n lè jókòó mẹ́wàá mẹ́wàá márùn márùn wọ́n máa wá bàbá ológun kan ìgbógbó ológbó tó bá wà làwọn lọ oko ti ń gbogbo haram ọgbọ́dọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n owó ọmọ wèrè tó wà lórí títì ńgbà tí kò jẹ́ fún wọn ó sì fún wọn tó rí náà bóyá lómi torí de eléyìí báyìí ọ̀dọ̀ wa wa akọ̀tùmọ̀tẹ̀ wa ẹlòmíì ṣe one thousand lójúmọ́ orí ń orí ń tó bá tẹ̀lé rẹ̀ jọ́ tó tẹ̀lé tó padà nǹkan ara náà wọ́n máa ń fi sinmi sí yóò jẹ́ olè sípẹ́ títí tọ́lọ́ wọn ó tún fi sí nàmì ìfọ̀ àmọ́ kéèyàn wá jẹ́ pé yọ máa tẹ́wọ́ sáwọn èèyàn kálá anábì ọlọ́dẹ awúrẹ́ alayhi salam kéèjì ẹ̀sọ́kàn àfi nínú sí ọwọ́ rẹ̀ eléyìí lọ́wọ́ wa o èdè tí babaláwo náà aṣọ pé sí ọwọ́ òun ló ń jẹ iṣẹ́ ló ń jẹ àwọn èèyàn jẹ ọ̀ ń parọ́ fáwọn èèyàn ọmọ kíkẹ́ tẹ orí ibú ni wọ́n ṣe yẹn tọ́lọ̀ ń tẹ́pẹ̀ fún ọ tọ́lọ̀ ń lò ní sórí rẹ̀ tọ́lọ̀ má ti tẹ̀ nǹkan kan léwọ̀ owó tá a bá pàǹtẹ̀ náà kọ́ èèwọ̀ ni. bákan náà anábì tó sọ fún wa nínú àdéhùn mi eléyìí máa Muslim tó gbé jáde ó ní kí ẹ máa ṣe Dawud alayhi salam nìkan àwọn anábì míì náà gbogbo wọn pátá ló ní tẹ ọdẹ jáde fi kan kún oníkan Zakariya alayhi salam nàìjíríà anabi anabi zakariya ọlọlọ kọ máa bá agbẹkini gbẹkigbẹkini kápẹntà anabi zakariya kápẹntà a ah, ẹn kápẹntà ẹkú oríire àwọn ẹni sáájú tọjẹ ní àpọnlé ti ti kápẹntà yìí kò sí nǹkan àbùkù bẹ kí ni nǹkan àbùkù tó wà nù pé mo sì sẹ kàtí èsì sẹ haram tó ẹnu sẹ mi mọ wà ẹnìkan àgbẹ̀ àti kápẹ́ńtà ni ọbẹ̀ ẹni kápẹ́ńtà ni mi ẹ̀yin ọmọ ni ewu lẹ́yìn ṣe kí ni sẹ́ẹ̀tì ń ẹ̀rí para rẹ̀ ọ̀tún. àmọ́ òun fẹ́ wù ọ̀fẹ́ ọ̀fẹ́ ti ẹnu àtẹ ọ̀fẹ́ ti bá ọ ni wọ́n ti bẹ́ẹ̀ ni kápẹ́ńtà ni wọ́n ti ṣe ti tó dá mẹ́ta ẹ̀ sílẹ̀ fọba wà lẹ́yìn kọ ẹ̀ẹ́dì mi rí lórí ilé tí mò ń kẹ́lẹ́ tó torí di eléyìí lé pé tó tí ọmọ àti ọ̀nà ká kọ́gá ah, ló ń ṣe bẹ́ẹ̀ ni kọ́gá ni mí yóò bá ti àwọn táyọ̀ ní máa táyọ̀ ní tọ́jọ́ àwa là ń tà nù táyà tó ọkàn tẹ̀ rẹ lé ọ̀sàbò kàrà rẹ̀ wọn á ní télọ̀ lásán lásán á ah, télọ̀ ìṣe lásán lásán ìṣe lásán lásán pẹ̀lú ọrùn rẹ lẹ̀ tó bá jẹ́ lásán lásán dé wọn bá tiẹ̀ kó wa láti China rẹ́dímẹ́tì télọ̀ lọ́ràn lọ́nà kò sí télọ̀ lásán lásán gbogbo ní oníkàlùkù ló ní ló ní yìí òsì yẹ ká fojú tẹ̀m̀bẹ́lú sẹ́ni lókè ìgbà tí o bá ti jẹ́ tẹ̀m̀bẹ́lú àwọn anabi Zakariya aleyhi salam káfíńtà ni bàbá rẹ́ẹ̀lì anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi al-Miqdam ibn Ma'adi Karim. رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده أنا أي أجل جكاريو توالو لكوين بيون جكتيو كوين يكوين سفوين يلو تريد أن نبي الله داود عليه السلام nínú ogún rẹ̀ ló náà ti jẹ alimami Bukhari ló gbé jáde ọlọ́run kó fa àlùbáríkà sí fẹ̀ǹsì oníkálukú ọlọ́run ọba wa kó gbé ọwọ́ oníkálukú sókè lẹ́nu sẹ́rẹ̀ ọlọ́run ọba wa kọ́lá nàárì kó oníkálukú wa kọ́lọ́run má ti kàtà wọn náà aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله نجاج أم بينين تعليم كحفة إما ويوالو ديوني ويا إما وي أبي إما نقاجيو أعرف يا أقول أبẹ́ni tó ti ẹ̀fẹ́ pọ̀ jù lónìí á rí ẹnu àǹkọ̀wé náà ni wọ́n wà nígbà tí wọ́n bá parí primary wọ́n wọ secondary wọ́n tún máa ń làkàkà pé àwọn wọ higher institution nítorí pé táwọn bá ti parí wẹ́ẹ̀rí àwọn àwọn ọmọ àti wáṣẹ́ ìdí ìnù tá a sọ pé a lè ka ìwé kíkà náà fún ìtẹ ìtẹ eléyìí lọ síbi pẹ̀lú tó gbàdá pé ọ̀pọ̀lọpọ̀ lónìí nígbà tá a bá kàwé tá a bá jáde tá a bá gbàwé ẹ̀rí tá a láàgbà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òsì máa ọ̀pọ̀lọpọ̀ lè máa wáṣẹ́ lẹ́yìn ìgbà tó ti graduate ọdún márùn-ún ọdún mẹ́fà ọ̀dọ̀ ọlọ́dún mẹ́jọ ń bẹ tí ń wáṣẹ́ láti tó ti graduate sí òòlù a sì máa pẹ́ ẹnu ọmọjọ́ sinmi ojoojúmọ́ lèèyàn fẹ́nu ló káwá lè máa wá pàrọwà fẹ́nu má bínú má bínú má bínú torí pé màá wá bẹ́ẹ̀ sí ìrísẹ́ni ìwọ náà bá mi fara dà àìríjẹ àìrímu náà láàmú abákaná kó tó di pa àrísẹ́ èèyàn lè pààrọ̀ wà bẹ́ẹ̀ fẹ́ dandan nǹkan kan náà lẹ́ẹ̀ máa ti gbọ́ ni ìdí nìyí tó fi jẹ́ pé bọ́mọ bá ń kó tún kọ́ sí ọwọ́ mi bọ́mọ bá ń kó tún máa nítorí pé àmàkọ́lẹ̀

ọjà dẹ skul ó lè má jẹ skul ló ti kọ́ nǹkan yóò sì máa ṣe lọ lẹ́yìn ìgbà tó bá pọ̀ sùn ẹnì kan ò ní rí pé àwọn kàwé náà gbogbo ọjọ́ ayé rẹ̀ kàwé tontorí ẹ̀ ọ̀dọ́wọ́ gbogbo àwọn ẹni tó ń lọ sí skul ẹ má sùn ó lórí pípé lásán pàápàá insha bá àgbà tẹ̀ sẹ́ àárín kankan máa àwọn àdúgbò wa mi á tún máa fi ṣiṣẹ́ yẹn kò sí tó burú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjẹba bẹ́ẹ̀ náà ni àwọn máa ń lọ ilé kíó náà lọ́pọ̀lọpọ̀ ilé kíó ojoojúmọ́ táwọn ilé kíó tó ṣe é gbé ọ̀pọ̀lọpọ̀ náà ti kà fún ti tẹ́ bí wàá bá ka kíó tán iṣẹ́ tí àmà tẹ̀ wọ́n tá a bá gbé yẹ̀wò dáadáa á rìn pé kíó bá kà tán iṣẹ́ wò ní Nàìjíríà lẹ́nu iṣẹ́ wò lẹ́fẹ́ ìjọba generally àwọn pẹ̀lú pé nàìjíríà tá a wà ń bẹ̀ oríṣiríṣi lẹ́sìn táwọn èèyàn ti ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà pé kí wọ́n máa ti tíṣà láwọn iléèwé ìjọba kí wọ́n máa kọ́ wọn ní arabic àbí kí wọ́n máa kọ́ wọn ní islamic studies ẹ rí i pé wọ́n bá ti ń rìtáyà báyìí wọn ò ní bẹ́ẹ̀ lómi ìrọ́pò wọ́n ti ń rìtáyà wọn ò ní bẹ́ẹ̀ lómi ìrọ́pò wọ́n fẹ́ parẹ́ oorun pátápátá kódà wọ́n torí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀sí mi. ìdí inú láwọn universities wa àwọn ọmọ tó ń kọ́ Islam studies ẹ máa ń bi wọ́n léèrè tá a lẹ́ni tó finú fẹ́ sọ̀nù yín tó fi wá wọ dìpátímẹ́ǹtì tọ́mọ bá tó fífì bóyá èèyàn kan àbí méjì ọ̀nà wọn pé ó wù àwọn láti wọ dìpátímẹ́ǹtì. ó fi fọ́tí èsì ó kí ló gbé wá bì wọ́n ni wọ́n fọ́ọ̀sì àwọn wa kò wù àwọn nítorí pé kálukú ronú ọ̀la kí ló lè rí kí lọ lè rí títì tó eléyìí ti túmọ̀ sí wípé gbogbo ẹni máa ń kọ́ kí o nǹkan tó dá lẹ́ sí pàápàá jùlọ kí kí o bá dá lórí kọ́lọ̀ lọ́hùn kọ́lọ̀ ọlọ́run sọ ànábì sọ dá lọ sí ti pé kí jẹ lọ́jọ́ wájú kí jẹ lọ́jọ́ wájú tó ká kọ́ kí tó dá torí ẹ̀ ló ti jẹ́ pé tílẹ̀ kí ó bá wà lọ́nà tó ti bá àní má wọn máa mọ́lẹ̀ lójoojúmọ́ ó ti dáa jù lọ́nà tó ń pé wọ́n tún lọ kọ́tẹ́ wọ́n sì ráyè wá kọ́kí o yóò fi jẹ́ pé tó máa kọ́kí o yẹn tán lè yé tẹ̀lé lẹ́ wọn ò ní ráyè wọn ò máa o yẹn dáadáa wọ́n sì ní iṣẹ́ tí wọ́n máa ṣe tí wọ́n fi máa rí halal jẹ torí tẹ̀ máa ti rí halal jẹ ẹ̀ ní padà dẹni tí ń ṣèbàjẹ́ tẹ́ bá gbéyàwó lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn máa lọ lékè alọ lékè alọ lékè wọn yẹn lẹ́yìn ike ńgbà wọn bá kú láwọn lékè yẹn babaláwo lọ̀pọ̀lọpọ̀ ń yà ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn di àbọ̀ǹdálà yìí tí ó di ike wọn mọ̀ kú sẹ́ wá bá wọn kọ́jọ́ bá dà sẹ́ bá lálàkàlà àwọn bẹ́ẹ̀bẹ́ àbí èyí wa àwọn bẹ́ẹ̀bẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ sẹ́yàwó àwọn bá yín wò tọ́ba sẹ́jẹ̀ yín bá yọ̀ wọn àbí ọ̀fara wọn yín gẹ́gẹ́ bíi láàbù tó ẹ máa rí lóríṣiríṣi nígbà tó jẹ́ pé àwọn èèyàn kan kọ kí ó kí ó tẹ́lẹ̀ tó kò kọ kí ó tí ò tún tí ó sàǹfààní náà wọ́n mọ̀ kọ́ ń gbà mí kí ó tí ó ọ̀wọ́ pé akàn lọ́ọ́ lé kí wọ́n mà á tó lọ kọ́ lárúbá gàtàgàtà kan so iná ni wọ́n kàn máa wọ́n mọ àwọn onímọ̀ lọ́kọ́ oníkọ́rí kọ̀dí iná ni ọkọ̀ ọba ti wọn wọn gba ṣàhádà kan ṣe ṣàhádà kan lọ́kàndín babaláwo ní ẹ̀sìn kó tẹ̀síwá kọ́ ti ń kó kọ́rùn so nkolówó ọjà fún yín ni wọ́n kú ti mọ̀ yín lẹ́yìn náà bá ti di pé èèyàn ń kó tẹ̀síwá àwọn ọwọ́ gbé mọ́rùn ẹ̀sìn mọ̀ pé ànàkúnmọ́ lọ́ọ̀kan ẹhẹn torí torí tẹ́lẹ̀ kọ káti tó wú kátó wú kátó fọ yóò ti kwájú ẹhẹn ẹyin tètè tó tọ abẹ pẹtẹsì fún sáájú òun ẹhẹn torí ẹ ló ti fà ló fi jẹ ike àkọ́kọ́ gbèsè ọdọwọ ẹyin òbí ẹbẹrù ọlọ àwọn ọmọ tó lọ fún yìí àmánà Ọlọ́run ti fi yín léèrè ń pa àwọn tó bá ti jọ gbẹmí àlùkìyà nínú ojúṣe yín lórí ọmọ ọmọ sílẹ̀ kí ẹfi ọmọ sí lè ṣe ó tọ́ da kí ni lè ṣe ó tọ́ da ilé ìgbé tó ń kọ́ ọlọ́run sọ ànábì sọ tí ó sì máa kéwìn yẹn kà dáadáa ọlọ́run sọ ànábì sọ yóò sì máa kéwìn yẹn dáadáa ilé ìgbé tó ń ti ní darí rẹ lọ sí ìdíkò ti babaláwo ilé ìgbé tó ń ti ní darí rẹ lọ sí ìdíkò tó ń jálàjì ilé tó ti àdánwò kàwá lọ́rùn ní ìsìn ní gbogbo àwọn àwùjọ wa yìí àwọn ọmọ wọ́n ní sí obìnrin làwọn ń ṣe torí pákùnrin kan tó lọ bá wọn obìnrin mẹ́wàá ti wá. tọ́mátì ni ẹ ní táwọn akẹ́kẹ́ ti fún ẹ gbẹ́rẹ́ làwọn ti fọ gbẹ́rẹ́ ojú ara làwọn ti sìn kíákíá òfin bọ́ pátì ó ti bọ́ pátá mi. sèhánà wàhálà làwọn kọ́kọ́ tó rí pátá pọ́ǹdì obìnrin mi wàhálà nǹkan lọ ló ń jálà bí bọ́ pátá kíákíá sẹ́yìn nìkan kọ́ ni àbíwájú sèhánà wàhálà làwọn. nítorí ìdí eléyìí ọlọ́dà ọlọ́run dàpọ̀ sànù wa òǹgbà tí àwùjọ bá wà ń bàjẹ́ bá ló kọ́ ká kí ó gbẹ́rẹ́ mélòó là nẹ́bi sí fáwọn èèyàn àti ìrántí ti rẹ̀ dìde ó sì ní kí ó náà lókè yóò máa tí wọn gbẹ́rẹ́ ní papọ̀ yóò máa tí wọn lábẹ́ tó bá rí kóbìnrin lọ́wọ́ abẹ́ ní kí ọgbà bó bá jọ kùnrin ní papọ̀ ti wọn. tó ṣe kí ó náà nù kí náà nù kí náà ní kọ́ kẹ́rin kó dé jáde ọ wà ní kó mówó jáde kọ́ dà níyàn sí òun dàbí sọ̀lá tó àbí sọ̀lá tó à

ọ̀nà ọmọ ada níyẹn ọmọ àníyàn dànù sọ láti ọmọ ada níyàn sówó ẹ dákun tó bá lọ́dọ̀ babaláwo náà kí ló náà ṣébí ọ̀nà ìkọ̀ ni àbí ẹ̀kọ́ ni kí ni àtọ̀ wọn àti àtàlùfà àti ṣe ẹgbẹ́ jálà gbogbo wọn dákú kaná ni kí wọn tún máa kí ó tó lókè ní lílọ ọ̀dọ̀ wọn kan àdáwò lásán sọ láti ogójì ọjọ́ kan tọba wa gbàgbọ́ lórí dáhùn tọba fún ọ ó ti ṣe kékeré sọlọ ókè ẹni tọ́ lọ bá mi tí ọ bàjẹ́ bá bó lẹni tẹ wá lọ bá títí yìí ti bàjẹ́ o ọlọ́ni wọn lọ́kọ́ dà ánimu lọ́mọdé sọ̀rọ̀ ọ̀hún máa lọ́wọ́ fi àkérò ti mi kọ́lá wọlé bí sẹ́mi àjọrò bí i àǹfọ̀sọ́hún lọ́wọ́sá ló yà lẹ́wọ́ ọlọ́ni wọn ti mọ̀ pé tọ́ba lọ fún rẹ̀ kọ́ nípa dán kò ní tèrè kankan tọ́ba ti dọ́gbẹ̀dá kéèyàn ọdọwọ ẹyin tẹ̀ ń dalè kí ó lẹ̀ o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ̀hẹ́n àwùjọ kọ́kọ́ bàjẹ́ fúnra rẹ̀ tẹ́lẹ̀ àwọn babaláwo ló kún bẹ̀ wọn náà máa ń dalè kí ó lẹ̀ tí ọkà tó fi di pọ̀ fi ń pọ́n òǹkà àwọn babaláwo gbọ́ ẹ̀ka ń dalè kí ó lẹ̀ ló kọ́ kó náà dalè kí ó lẹ̀ ó jẹ́ láwọn ọmọ ilé tí wọ́n pọ̀ gan láwọn pọ̀ gan ni kíni kí lẹ̀ ń kọ́ wọn gan kí lẹ̀ ń kọ́ kí lẹ̀ ń kọ́ wọn lọ́jà because ìjẹ́ nǹkan wọn ti ń sọ wọn di babaláwo níta ń kọ́ wọn tí ò ti wọn lọ́nà wọ́n tún lọ kọ́ sí àti di babaláwo tẹ̀sí ẹ̀ lẹ́ẹ̀kọ́ wọn lé kí oyin tó kún di babaláwo but ẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n fi bẹ̀rù ọlọ́run débi kó kóra wọn jáde wọ́n lọ kọ́ sí àti di babaláwo lẹ́yìn ìgbà tó bá jáde lè jó ṣé ntọ́wá dà láàrin ìsìn ṣé ntọ́ dà láàrin ìsìn ẹsùn mọ̀ pàdánwò rẹ̀ sẹ́yìn bá ní kọ́kàn yín bá ní kọ́kàn yín ó lè kàn yàwó yín tẹ́ bá ní kọ́kàn yín ó lè kàn yá tẹ́bá ní kọ́ kàn yín ó lè kàn bá dán yín ó lè tó abẹ́ torí délé ọ̀dọ́ wa wà kákìí sára gbogbo tẹ́ ń bá dálẹ̀ ẹran tí kọ́lọ́ tún bí yín léèrè parẹ́ tó bá ti jọ́ gbẹ̀ngà gbéyà ọwọ́ àdọ́wọ́ yẹn tẹ́ ti sọ̀rọ̀ ayé babaláwo ló kọ́ pẹ́ kí ẹlọ́wọ́ àtẹ́kọ́ ó kéré jù àwọn ilé epo lè gbà yín kẹ́ ẹ máa bá àwọn ti kù sẹ́yìn náà máa mú kíní tí wọ́n fi ń tẹ ìgbó lọ́wọ́ eléyìí ò ní ìdìbò kàwé láti má tẹ kọjá nọ́mbà tó tẹ̀ sí ó sì kéré jù èèyàn náà lè máa bá wọn ṣiṣẹ́ níbi tí wọ́n bá ní ṣiṣẹ́ pé máa náwó ọrin sẹ́yìn máa náwó ọrin sẹ́yìn àmọ́ iṣẹ́ babaláwo kìí ṣiṣẹ́ iṣẹ́ kìíní kàjálà kìí ṣiṣẹ́ irọ́ gidi ló wà irọ́ gidi ló wà lábẹ́ rẹ̀ ẹ̀gbọ́n ni ala la'natullahi 'ala máa tàwọn ìyẹn ni pé ọlọ́run lè wọn jìnnà sí kẹrẹ wọn ò ní ra àlùjáná o torí ìdílé ọ̀dọ̀ wa bọ́ọ̀bá lábúrò ti ń ṣiṣẹ́ lẹ́yìn ẹ ti lọ́wọ́ rẹ̀ tọ́ba lẹ́kọ̀ọ́ ti ń ṣe ẹ bá tòlódò tọ́ba lọ́kọ̀ ti ń ṣe sọ fún o wọ́n ní sẹ́jà làbí èsì sẹ́ o sẹ́ burúkú ni o àmọ́tẹ́ ẹ̀ màá yín pé ńgbà tó pé tó ń náà nù kò ní fẹ́ gbọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ kò ní fẹ́ gbọ́ bọ̀rọ̀bọ̀rọ̀ torí ìdílé yìí báyìí ẹ̀yin ò ọlọ́run bá dákun bá wa tún àwùjọ wa ṣe ọlọ́run bá wa kó àwùjọ àwùjọ wa mọ́ àwọn wa rádaràda àwọn wa pálapàla bá wa kókó láwùjọ wa àwọn ẹni tó yẹ àwọn ní dako sí iná àbàjẹ́ tí ò fi kú ọlọ́run bá wa kó wọn kúrò nídìí rẹ ọlọ́run bá wa mú wọn kó nídìí ọwọ́ àti kankan tánàbí kan sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ń fi sórí rẹ̀ tánàbí ọ̀sọ̀ fún wa àyàfi tí àwa náà bá gbọ́ tàbí tí pàlàbà rẹ̀ ọ̀nà tí wàá lẹ́nu tí ọ̀mà tẹ̀lé dáadáa kó tí wàá lẹ́nu tí ó jìnà dáadáa lára ti pé nínú tọ́nà tó kọ́ aláṣẹ kí ká máa ṣe ọ̀nà ní ká máa ṣe àpò láti kọ́ ga wa yìí anábì tiwa anábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run àtàwọn mẹ́lẹ́kà كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبينا أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله